aláròye máa wí o. wọ́n ní gómìnà Edo bú sígbé ṣe bómi ló pọ̀ lójú ẹ̀ Godwin Obaseki gómìnà ìpínlẹ̀ Edo wọ́n ròyìn ẹ̀ wọ́n ní gbaragada ló bú sígbé ńgbà táwọn èsì ìdìbò ìjọba àbílẹ̀ gbogbo ń wọlé tí wọ́n lé APC ló ń wọlé ń bẹ̀ ńgbà tó sì rí ipò gbogbo ti bọ́ sílẹ̀ lọ́wọ́ òun ìgbé ló bú sí ìbéèrè àkọ́kọ́ tó yẹ kéèyàn béèrè ni pé kí ló yẹ kó ba gómìnà nínú jẹ́ tó bẹ́ẹ̀ nínú pé wọ́n dìbò ẹgbẹ́ òṣèlú ò wọlé ẹ̀ń tó fàkalẹ̀ ò wọlé kí ló ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ nìkan ló fipò náà sílẹ̀ kóun náà tó gbà bó sì ti gbà á tán ló bẹ́ni tó gbé e dépò náà jà tó sì lo gbogbo agbára tó wà lọ́wọ́ ẹ̀ láti rí i pé wọn ò rí ìjọba náà gbà lọ́wọ́ òun lásìkò òbò tí wọ́n dì kọjá ń bẹ̀ àmọ́ lásìkò òbò náà ohun tọkùnrin náà ń rò ní pé òun lo lórí alágbára ó sọ̀rọ̀ sí Bọ́lá Tinubu kàṣàkàṣà ó ní gbogbo pálapàla tó ń dánwò lẹ́kọ̀ọ́ yẹn kó má jẹ́ kó dọ́dọ̀ tòun ó ṣèyẹn kò tó ó ka Damson sí òmọlẹ̀mọ́lẹ̀ ẹni tó gbéjọba fún un ó dójú tì í gbangba lẹ́yìn náà ló mú gbàkejì ẹ̀ tó dúró tì gbogbo àsìkò òṣòro ẹ̀ ló tóun náà jáde ló sì lè e dànù nílé ìjọba káwọn adájọ́ tó dá yẹn padà pò ní gbàkejì gómìnà ìpínlẹ̀ Ẹdó ọ̀nà mẹ́ta ni Godwin Obaseki fi ṣàwọn ayé nítorí tó ti fi ibi ṣó lóore èyí tó sì mú ohun gbogbo burú fún un ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ṣẹ̀ yìí àwọn náà lágbára wà lọ́wọ́ wọn báyìí ni wọ́n bá ṣe ohun tóun náà ṣe tẹ́lẹ̀ fún wọ́n dènà dé dáadáa lọ́jọ́ ìdìbò nígbà tí dìbò sì dé wọ́n dòkúta sínú gàárì tó fẹ́ mu wọ́n lè jìàjìà díẹ̀ ló ti ẹ̀kù kí wọ́n ti sẹ́nu mọ́tò lásìkò tó lọ takú síbi tí wọ́n ti ń kàbò tó lóun rójòró kan tó ń lọ òun fẹ́ kí gbogbo kinní náà ṣojú òun látàbújá lọ̀gọ́ ọlọ́pàá ti ránṣẹ́ wá pé kí wọ́n lọ lé yẹ̀yẹ́ dànù bí ìdìbò làwọn ọlọ́pàá bá dé pẹ̀lú sójà wọ́n rọ̀ dànù kíá nígbà náà lòun náà tó rí págbára kan jagbára kan lọ ó dàbí ipò tó ń pa nígbe gan-an nìyẹn pé látọjọ́ tóun bá ti gbéjọba sílẹ̀ báyìí lòun ti de èèyàn yẹpẹrẹ bí ò bá sì ṣọrẹ yóò lọ́jọ́ pípẹ́ látìmọ́lé àwọn EFCC dáadáa Ọbaṣẹ́kì mọ̀ pé òjòrò ni wọ́n ṣe fóun tí wọ́n fi gbé APC wọlé àmójúró lòun náà ṣe fáwọn tó wà ńbẹ̀ tóun náà fi gbé PDP wọlé a jẹ́ pé kò sí jàánù yẹn ó lè gbé ó lè gbà ni ṣùgbọ́n béèrè àkọ́kọ́ ni pé kí ló lè fèpè ìjà ìbànújẹ́ ẹkún àtàwọn aburú bẹ́ẹ̀ nítorí pẹ́nìkan fẹ́ kúrò ńpò ẹlòmíín sì fẹ́ bọ́ sí i kò sóhun tó fà á jagbára òdì agbára wèrè táwọn tá a fi ṣolórí ìjọba wa máa ń ní lọ òfin orílẹ̀-èdè yìí ti sọ àwọn olóṣèlú di bàbàrà òfin ilé wa ti sọ àwọn alágbàṣe dọ̀gá lórí àwọn tí wọ́n gbéṣẹ́ fún wọn aráàlú ló gbéṣẹ́ fún gómìnà àwọn ni wọ́n yàn wọ́n sípò àmọ́ tí wọ́n bá ti débẹ̀ tán bí wọ́n ti ń jówó wọn kó bẹ́ẹ̀ lágbára wọn ó máa pọ̀ sí i bẹ́ẹ̀ ni wọ́n sì máa lágbára wọn bí wọ́n bá ṣe fẹ́ àti nílòkulò títí táwọn aráàlú tó yàn wọ́n sípò òfin ní lẹ́nu ọ̀rọ̀ mọ́ bágbára yìí bá ti dọ́wọ́ wọn ni ìwà àbàjẹ́ wọn yóò máa gbilẹ̀ tí ó máa pọ̀ sí wọ́n ó sì ṣèbàjẹ́ títí tí ó fi tásìkò láti lọ ni káṣírí àwọn aburú tí wọ́n ṣe yìí má bàa wà tú síta ohun tí wọ́n máa wá kiri lẹ́ni tí wọ́n ò fi sípò tí ó lè bo gbogbo àṣírí táwọn ó sì máa pàṣẹ fún un pé báyìí ni kò ṣe kò gbọ́dọ̀ ṣe báyìí lọ́rọ̀ kan nítorí pé wọn ò fẹ́ kágbára kúrò lọ́wọ́ wọn àti nítorí láti máa fọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ ìjayé alábátá tí wọ́n ń jẹ tẹ́lẹ̀ àti káṣírí ìbàjẹ́ gbogbo tí wọ́n ṣe tẹ́lẹ̀ má bàa tù ú ni wọ́n ṣe máa ń wá wọn tí wọ́n jọmọ lẹ́yìn wọn tí ò ní lè gbó wọn lẹ́nu láti wà ń pò tí wọ́n fẹ́ gbé sílẹ̀ nígbà tí ìyẹn ò bá ṣeé ṣe ni ìbànújẹ́ máa ń bá wọn ìyẹn náà ló sì fagbe fẹ́lòmíì nínú wọn ohun tí gbogbo eléyìí dá ló lórí náà nìwà àbàjẹ́ àtòlè jíjà tó ti máwọn tí wọ́n ń ṣèjọba wa lára nítorí ẹ̀ ni wọ́n ṣe máa ń fẹ́ kú lásìkò òbò táwọn míì nù ó pààyàn táwọn míì nù ó lò tọ́ọ̀gì táwọn àgbànípa àtoríṣiríṣi àwọn aláburú tó wà láàrin ìlú tí wọn ò láfi dandan gbọ̀n àwọn gbọ́dọ̀ dépò nílé ìjọba nígbà tó lóṣèlú kan bá fẹ́ fipò sílẹ̀ tó bá ń rẹ́rìn fipò náà sílẹ̀ pàápàá tó bá jẹ́gbẹ́ alátakò ló fẹ́ gbépò náà fún àpẹẹrẹ pé nàìjíríà ti bẹ̀rẹ̀ sí dáa ni nígbà tí bò láti yẹn lòmíràn sípò bá bẹ̀rẹ̀ sí lọ ní wọ́ọ́rọ́wọ́ láì ní tọlọ́pàá tàbí sójà nú láìsí dìjà àgbòrò tàbí jíjàpò tí ìbò gbé tàbí ká ṣòjòrò burúkú lásìkò òdìbò náà ìgbà yẹn ni nǹkan wá bẹ̀rẹ̀ sí dáa ìgbà yẹn lọkàn àwọn èèyàn orílẹ̀-èdè yìí yóò sì balẹ̀ nítorí ìlọsíwájú yóò bẹ̀rẹ̀ sí dé bá wa àmọ́ láyé àwọn olóṣèlú wọ̀nyí láyé olè gbé olè gbá yìí àfi ká kún fàdúrà gidigidi bí Godwin Obaseki bá fẹ́ sunkún ẹ jẹ́ kó sunkún dáadáa o omi ló pọ̀ lójú ẹ̀ ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí